ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni àwọn òtítọ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ ìgbé ọwọ́ léni lórí apá kejì a ó kà látinú ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹtàlá ẹsẹ̀ ìkejì àti ìkẹta ó kà báyìí pé bí wọ́n ti jọ ń sin olúwa tí wọ́n ń gba àwẹ̀ ẹ̀mí mímọ́ sọ fún wọn pé ẹ yà bánábà àti sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ pàtàkì kan tí mo ti pè wọ́n fún lẹ́yìn tí wọ́n ti gba àwẹ̀ tí wọ́n sì ti gbàdúrà wọ́n gbé ọwọ́ lé wọn lórí wọ́n sì ní kí wọ́n máa lọ kí ni ìyàtọ̀ tó wà láàrin onígbàgbọ́ tí wọ́n kóra jọ láti gbàdúrà tàbí ìpérajọpọ̀ àwọn kìrìsìtẹ́nì àti ìjọ ọlọ́run ìjọ ní a ṣe mọ̀ ní àkójọpọ̀ àwọn ọmọ lẹ́yìn tàbí àkójọpọ̀ àwọn onígbàgbọ́ tí wọ́n ní ìjọba tí ó ní ètò bíi ti ìjọ ọlọ́run èyí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń yàn nípa iṣẹ́ ìránṣẹ́ àwọn àpòstélì tàbí àwọn àlùfáà tí ó ti wà ní àwọn ìjọ tí a ti fi ìdí rẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní àti àtètè kọ́ sí wa ìjọba ìjọ ọlọ́run jẹ́ eléyìí tí a yàn láti pàṣẹ àwọn àpòstélì tí ó mú ìyìn rere lọ sí ìlú tàbí agbègbè kan tàbí láti ọwọ́ àwọn alàgbà olùṣọ́ àgùntàn tàbí àwọn oníwàásù tó ti wà ní àwọn ìjọ ọlọ́run mìíràn tí a ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní irú àwọn ìlú tàbí agbègbè tàbí àwọn tí ó súnmọ́ bẹ́ẹ̀ tí wọ́n tí ó jẹ́ wípé láti ọwọ́ wọn ni a ti tẹ irú ìjọ náà lò tàbí tá a ti fi di ìjọ náà múlẹ̀ Timothy gẹ́gẹ́ bí aṣojú àwọn àpòstélì nílò láti lọ láti lọ yan àwọn alàgbà àti àwọn adarí ìjọ lórí àkórajọpọ̀ àwọn kìrìtẹ́nì kan ní ìlú Éfésù kí wọ́n bá lè di ìjọ Ọlọ́run ní tòótọ́ a lè rí eléyìí nínú ìwé Timothy kìíní orí kẹta a sì ń gbà á ní àmọ̀ràn láti má kánjú láti dá ọwọ́ lé ẹnikẹ́ni timothy kìíní orí karùn-ún ẹsẹ̀ kejìlélógún dídá ọwọ́ léni lórí ó ń fi hàn wípé ẹnìkan ẹni náà ti wà láti fi ìdí ẹni náà múlẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run sí ìjọ ọlọ́run wọ́n nílò irú àwọn ẹni bẹ́ẹ̀ nílò láti gba ọwọ́ ìdàpọ̀ láti ọwọ́ ìjọ tàbí àwọn àpòstélì Kristi tí ó ti wà ní ìdarí nírú agbègbè bẹ́ẹ̀ rí lóde òní à ń pè ní ìfòróróyàn ni tàbí ìfi àmì òróró yàn ẹni tí ó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run nílò láti di ẹni tí a fi òróró tí iṣẹ́ rẹ̀ yóò bá pé tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà nítòótọ́ ǹjẹ́ eléyìí túmọ̀ sí wípé ọlọ́run kò lè pé ènìyàn láì ní ìdásí ìjọ nínú ọlọ́run ń pè ènìyàn lótìtọ́ dájúdájú ṣùgbọ́n ìpè náà nílò ìfi ìdí rẹ̀ múlẹ̀ àti ìtẹ́wọ́gbà láti ọwọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ti fọwọ́ sí ní irú agbègbè tàbí ní irú ìjọ bẹ́ẹ̀ àwọn ẹni tí ó ti wà nílẹ̀ tí wọ́n sì jẹ́ ìránṣẹ́ ọlọ́run nítòótọ́ àpọ́stélì Pọ́ọ̀lù pípè tirẹ̀ sínú iṣẹ́ ìránṣẹ́ jẹ́ eléyìí tó yàtọ̀ tí ó sì tayọ ẹ wo ìwé Galatia orí kejì ẹsẹ̀ kejì nígbà tí Pọ́ọ̀lù sọ wípé mo sì lọ sókè sí ọ̀dọ̀ wọn nípa ìfihàn mo sì sọ fún wọn iṣẹ́ ìrere náà tí mo ti ń mú lọ fún àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n tí mò ń sọ níkọ̀kọ̀ fún àwọn ọlọ́lá pé lẹ́yìn ohun gbogbo kí n má bàa ṣe lásán. àpọ́stélì Paul ní òye pé bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ rẹ̀ jẹ́ òtítọ́ tí ó sì tayọ tí ìpè rẹ̀ síje eléyìí tó ti ọwọ́ olúwa wá pé òun ó ti sáré òun ó sì ṣe iṣẹ́ náà lásán tí kò bá ní ìfọwọ́sí àwọn àpọ́stélì tó ti wà ṣáájú tirẹ̀ ìdí nìyí ìfọwọ́sí àti ìtẹ́wọ́gbà àwọn àpọ́stélì tó ti wà síwájú rẹ̀ yìí ni ìdí tí àwọn lẹ́tà rẹ̀ fi di eléyìí tí ó lè wà nínú bíbélì lónìí ẹ lọ lónìí máa rántí pé ìjọ ọlọ́run alààyè ó ní ìlànà ó sì ní ìtọ́ni èyíkéyìí ìránṣẹ́ ọlọ́run tí kò bá lè rí ìtẹ́wọ́gbà láti ọwọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tòótọ́ tó ti wà síwájú rẹ̀ kò tíì ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ bẹ́ẹ̀ ni iṣẹ́ ìsìn rẹ̀ ó mẹ́hẹ̀ àyọkà ọ̀rọ̀ ọlọ́run tòní kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ nísinsìnyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tán májẹ̀mú tuntun tán ni yóò tẹ̀lé ọ̀rọ̀ yìí lónìí a ó kà látinú ìwé róhùn orí kẹfà àti orí keje ẹ máa bá wa kálọ. róòmù orí keje ẹ̀yin ará mi ohun tí mò ń wí yìí kò ṣe àjèjì sí yín nítorí ẹ̀yin náà mọ òfin pé òfin de ènìyàn ní ìwọ̀n ìgbà tí ó bá wà láàyè nìkan bí àpẹẹrẹ òfin ìgbéyàwó de abilékọ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú òfin tí ó de obìnrin náà mọ́ ọkọ rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ wàyí o bí obìnrin náà bá lọ bá ọkùnrin mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè alágbèrè ni a ó pè é ṣùgbọ́n tí ọkọ rẹ̀ bá ti kú ó bọ́ lọ́wọ́ òfin ìgbéyàwó kì í ṣe àgbèrè mọ́ bí ó bá lọ fẹ́ ọkọ mìíràn bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ará mi ẹ̀yin náà ti kú ní ti òfin nígbà tí ẹ di ara kan náà pẹ̀lú Kristi ẹ ti ní ọkọ mìíràn àní ẹni tí a ti jí dìde kúrò nínú òkú kí a lè sin Ọlọ́run lọ́nà tí yóò yọrí sí rere tẹ́lẹ̀ rí nígbà tí a ti ń ṣe ìfẹ́ inú wa bí ẹlẹ́ran ara èrò ọkàn wa a máa fà sí àwọn ẹ̀ṣẹ̀ tí òfin dá wa lẹ́kun rẹ̀ láti tì wá sínú ohun tí àyọrísí rẹ̀ jẹ́ ikú ṣùgbọ́n ní ìsinsìnyí a ti bọ́ kúrò lábẹ́ òfin a ti kú sí ohun tí ó dè wá báyìí a kò sin Ọlọ́run lọ́nà àtijọ́ mọ́ àní lọ́nà ti òfin àkọsílẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà titun ti ẹ̀mí kí ni kí a wá wíwà yìí o ṣé òfin wa jẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o ṣùgbọ́n ṣá èmi kì bá ti mọ ẹ̀ṣẹ̀ bí òfin kò bá fi hàn mí bí àpẹẹrẹ ǹbá ti mọ ojú kòkòrò bí òfin kò bá sọ pé. ìwọ kò gbọdọ̀ ṣe ojú kòkòrò. àṣẹ yìí ni ẹ̀ṣẹ̀ rí dìrọ̀ mọ́ láti fi ṣiṣẹ́ ó ń fi èrò oríṣiríṣi ìfẹ́kùfẹ́ sí mi lọ́kàn bí a bá mú òfin kúrò ẹ̀ṣẹ̀ di òkú. nígbà kan rí mò ń gbé ìgbésí ayé mi láìsí òfin ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ yọjú pẹ̀lú ni mo bá kú òfin tí ó yẹ kí ó mú ìyè wá ni ó wá di ọ̀ràn ikú fún mi nígbà tí ẹ̀ṣẹ̀ rí ohun dìrọ̀ mọ́ nínú òfin ó tàn mí jẹ ó sì pa mí kú dájúdájú. Dájú ohun mímọ́ ni òfin àwọn àṣẹ tí ó wà nínú rẹ̀ náà sì jẹ́ ohun mímọ́ ohun tí ó tọ́ tí ó sì dára ǹjẹ́ ohun tí ó dára yìí ni ó ṣe ikú pa mí rárá o ẹ̀ṣẹ̀ ní ṣekú pani kí ẹ̀ṣẹ̀ lè fara rẹ̀ hàn bí ẹ̀ṣẹ̀ ó lo ohun tí ó dára láti pa mí kú báyìí ó hàn gbangba pé ibi gan-an ni ẹ̀ṣẹ̀ ìṣe nítorí ó kó sábẹ́ òfin láti ṣe ibi àwa mọ̀ dájú pé òfin jẹ́ nǹkan ti ẹ̀mí ṣùgbọ́n èmi jẹ́ ènìyàn ẹlẹ́ran ara tí a ti tà lẹ́rú fún ẹ̀ṣẹ̀ ìwà mi kò yé èmi alára nítorí kì í ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ni mò ń ṣe àwọn nǹkan tí mo kórìíra gan-an ni mò ń ṣe níwọ̀n ìgbà tí mo bá ń ṣe àwọn nǹkan tí n kò fẹ́ mò ń jẹ́rìí sí pé òfin jẹ́ ohun tí ó dára wàyí o ó já sí pé kì í ṣe èmi alára ni mò ń hùwà bẹ́ẹ̀ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo mọ̀ dájú pé kò sí agbára kan nínú èmi ènìyàn ẹlẹ́ran ara láti ṣe rere n kò lágbára láti ṣe é nítorí kì í ṣe nǹkan rere tí mo fẹ́ ṣe ni mò ń ṣe ṣùgbọ́n àwọn nǹkan burúkú tí n kò fẹ́ ni mò ń ṣe tí ó bá wá jẹ́ pé àwọn nǹkan tí n kò fẹ́ ni mò ń ṣe a jẹ́ pé kì í ṣe èmi ni mò ń ṣe bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo wá rí ìwà yìí pé ó ti di bárakú fún mi pé nígbà tí mo bá fẹ́ ṣe rere àwọn nǹkan burúkú ni ó yá sí mi lọ́wọ́ mo yọ̀ gidigidi nínú ọkàn mi pé ọlọ́run ṣe òfin ṣùgbọ́n bí mo ti ń wòye àwọn ẹ̀yà ara mi ń tọ ọ̀nà mìíràn tí ó lòdì sí ọ̀nà tí ọkàn mi fẹ́ ọ̀nà òdì yìí ni ó gbé mi sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi irú ẹ̀dá wo tilẹ̀ ni tèmi yìí ta ni yóò gbà mí lọ́wọ́ ara tí ó fẹ́ ṣekú pa mí yìí a ọpẹ́ ni fún Ọlọ́run òun nìkan ló lè gbà mí là nípa jésù kristi olúwa wa bí ọ̀rọ̀ ara mi ti wá rí nìyí ní ìdàkínní mò ń tẹ̀lé ìlànà òfin ọlọ́run nínú àwọn èrò ọkàn mi ní ìdàkejì ẹ̀wẹ̀ èmi yìí kan náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo tún ń tọ ọ̀nà ẹ̀ṣẹ̀ róòmù orí kẹjọ nísinsìnyí kò sí ìdárẹ́bi kan mọ́ fún àwọn tí ó wà nínú ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù ìdí ni pé agbára ẹ̀mí tí ó ń fi ìyè fún àwọn tí ń bá Kristi gbé ti dá mi nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti kúrò lábẹ́ àṣẹ ikú èyí jẹ́ nǹkan tí kò ṣeé ṣe lábẹ́ òfin nítorí ènìyàn kò lè ṣàìdẹ́ṣẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti ṣe é nígbà tí ó dá ẹ̀bi ikú fún ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ẹ̀yà ara ènìyàn àníṣe ọlọ́run rán ọmọ rẹ̀ wá gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ṣẹ̀ láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ṣe èyí kí a lè tẹ̀lé ìlànà òfin ní ẹ̀kúnrẹ́rẹ́ àní àwa tí ìhùwàsí wa kì í ṣe bíi ti ẹni tí ẹran ara ń lò ṣùgbọ́n bí àwọn ẹni tí ẹ̀mí ń darí nítorí àwọn tí ó ń hùwà gẹ́gẹ́ bí ẹni tí ẹran ara ń lò a máa lépa ìtẹ́lọ́rùn fún ẹran ara ṣùgbọ́n àwọn tí ẹ̀mí ń darí a máa lépa àwọn nǹkan ti ẹ̀mí lílépa àwọn nǹkan ti ẹran ara nìkan a máa yọrí sí ikú ṣùgbọ́n lílépa àwọn nǹkan ti ẹ̀mí a máa fúnni ní ìyè àti àlàáfíà ìdí nìyí tí àwọn tí ń lépa nǹkan ti ẹran ara nìkan fi jẹ́ ọ̀tá Ọlọ́run nítorí àwọn ẹni bẹ́ẹ̀ kò lè fara wọn sábẹ́ àṣẹ Ọlọ́run wọn kò tilẹ̀ lè ṣe é rárá ni àwọn tí ń ṣe ìfẹ́ ẹran ara wọn kò lè sin Ọlọ́run ṣùgbọ́n ní tiyín ẹ kò hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí mọ́ ẹ̀mí ló ń ṣamọ̀nà yín bí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú yín ní tòótọ́ nítorí pé ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀mí Kristi nínú rẹ̀ kì í ṣe ti Kristi ṣùgbọ́n bí Kristi bá ń gbé inú yín bí ara yín yóò tilẹ̀ kú nítorí ẹ̀ṣẹ̀ síbẹ̀ ẹ̀mí yín yóò wà láàyè nítorí pé ọlọ́run ti dá yín láre ǹjẹ́ bí ẹ̀mí ọlọ́run ẹni tí ó jí jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín òun náà tí kristi dìde kúrò nínú òkú yóò sọ ara yín tí yóò kú di nípa ẹ̀mí rẹ̀ tí ó ń gbé inú yín nítorí náà ẹ̀yin ara. kò sí ohunkóhun mọ́ tí ó mú wa ní túláàsì pé kí a máa hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí nítorí bí ẹ bá hùwà bí àwọn tí ẹran ara ń darí kíkú ni ẹ ó kú dandan ṣùgbọ́n tí ẹ bá ń rìn lọ́nà ti ẹ̀mí tí ẹ kò sì hu ìwà ẹ̀ṣẹ̀ mọ́ ẹ ó yè nítorí àwọn tí ẹ̀mí ọlọ́run bá ń darí ni ọmọ ọlọ́run ẹ̀mí tí ọlọ́run fún yín kì í ṣe èyí tí yóò tún sọ yín di ẹrú tí yóò sì máa mú yín bẹ̀rù ṣùgbọ́n èmi tí ó sọ yín di ọmọ ni ẹ gbà èmi yìí náà ni ó jẹ́ kí a lè máa ké pe Ọlọ́run pé bàbá bàbá wa ẹ̀mí kan náà ní sọ sí wa lọ́kàn pé ọmọ Ọlọ́run ni wá wàyí o tí a bá jẹ́ ọmọ àjogún ni wá tí a bá sì jẹ́ àjogún a jẹ́ pé àwa pẹ̀lú Kristi ni a ó jọ jogún pọ̀ bí a bá bá Kristi jìyà a ó bá gba iyì pẹ̀lú. mo wòye pé a kò lè fi ìyà ayé yìí wé ọlá tí Ọlọ́run yóò dá wa ní ayé tí ń bọ̀ wá. nítorí gbogbo ẹ̀dá ayé ló ń fi ìwà ń wára nàgà tí wọ́n ń retí àkókò tí Ọlọ́run yóò fi àwọn tí í ṣe ọmọ rẹ̀ hàn nítorí pé gbogbo ẹ̀dá ayé ló ti pasán kì í ṣe pé ẹ̀dá ayé fúnra wọn ni wọ́n fẹ́ pasán ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó wu ẹlẹ́dàá láti yàn án síbẹ̀ ìrètí ń bẹ pé ẹ̀dá ayé pàápàá yóò bọ́ lóko ẹrú kúrò nínú ipò ìdíbàjẹ́ yóò sì pín nínú ọlá àwọn ọmọ ọlọ́run àwa náà rí i pé títí di òní olónìí gbogbo ẹ̀dá ayé ni wọ́n ń jẹ̀rora tí wọ́n sì ń rọbí bí aboyún ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá ayé nìkan ló ń jẹ̀rora àníṣẹ́ àwa fúnra wa tí a ti rí ẹ̀mí Ọlọ́run gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ àkọ́kọ́ à ń jẹ̀rora lọ́kàn wa bí a ti ń retí àkókò tí Ọlọ́run yóò pè wá lọ́mọ rẹ̀ tí yóò sì dá gbogbo ara wa nídè nítorí ti ìrètí yìí ni a fi gbà wá là ṣe bí ohun tí a bá ti fi ojú rí ti kúrò ní ohun tí à ń retí àbí ta ni tún máa ń retí ohun tí ó bá ti rí ṣùgbọ́n nígbà tí a bá ń retí ohun tí a kò tí ì fojú rí dídúró ni a á dúró dè é pẹ̀lú ìfaradà títí yóò fi tẹ̀ wá lọ́wọ́ bákan náà ẹ̀mí tún ràn wá lọ́wọ́ nínú àìlera wa nítorí a kò mọ ohun tí ó tọ́ tí a máa gbàdúrà fún ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ a máa bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run lọ́nà tí a kò lè fi ẹnu sọ ọlọ́run olùmọ̀ràn ọkàn mọ èrò tí ó wà lọ́kàn ẹ̀mí nítorí ẹ̀mí ni máa ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn ọlọ́run bí ọlọ́run fúnra rẹ̀ ti fẹ́ àwa mọ̀ dájú pé ọlọ́run a máa mú kí ohun gbogbo yọrí sí rere fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ àwọn tí ó ti pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ láti ayébáyé nítorí àwọn tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó yà sọ́tọ̀ kí wọ́n lè dàbí ọmọ rẹ̀ kí ọmọ rẹ̀ yìí lè jẹ́ àkọ́bí láàrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí àwọn tí Ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó pè àwọn tí ó pè ni ó dá láre àwọn tí ó sì dá láre ni ó dá lọ́lá kí ni kí a wá wí sí gbogbo nǹkan wọ̀nyí bí Ọlọ́run bá wà lẹ́yìn wa ta ni lè lòdì sí wa Ọlọ́run tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó yọ̀ǹda rẹ̀ nítorí gbogbo wa báwo ni kò ṣe ní fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ ta ni yóò fi ẹ̀sùn kankan àwọn ẹni tí ọlọ́run ti yàn ṣé ọlọ́run ni òun tí ó dá wọn láre àbí ta ni yóò dá wọn lẹ́bi dájúdájú kò lè jẹ́ Kristi ẹni tí ó kú àníṣẹ́ ẹni tí ó yí ají kúrò nínú òkú tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú ni bí tàbí ìṣòro tàbí inúnibíni tàbí ìyàn tàbí òṣì tàbí ewu tàbí idà ó wà ní àkọsílẹ̀ pé. nítorí rẹ a wà nínú ewu ikú lójoojúmọ́ wọ́n sì ṣe wá bí àgùntàn tí wọ́n fẹ́ lọ pa. ṣùgbọ́n nínú gbogbo ìrírí wọ̀nyí a ti borí gbogbo ìṣòro nípa agbára ẹni tí ó fẹ́ràn wa nítorí ó dá mi lójú pé kò sí ohunkóhun ìbáà ṣe ikú tàbí ìyè ìbáà ṣe àwọn áńgẹ́lì tàbí àwọn irúnmọlẹ̀ tàbí àwọn ohun ayé òde òní tàbí àwọn ti ayé tí ó ń bọ̀ yálà àwọn àlùjànnú ojú ọ̀run tàbí àwọn ẹbọra inú ilẹ̀ lọ́rọ̀ kan kò sí ẹ̀dá náà tí ó lè yà wá kúrò nínú ìfẹ́ tí ọlọ́run ní sí wa nípasẹ̀ kristi jésù olúwa wa. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.